أولا أسأل الله أن يغفر لي ولكم وأن يجعل هذه الاجتهاد اجتهادا مقبولا àlùwà nípa dálá ìlera ẹni ní àsìkò àkọ́kọ́ mo tọrọ àforíjì lórí àwọn ọjọ́ tí a ti fi ẹ̀sìn di àìwá ó nírìsì ó nírìsì kí ọlọ́run àdékẹ́lá tó ṣe àlámọ̀rí ẹnìkan tó wá dáadáa. náà ló fà tó jẹ́ pé mo padà tètè wò pé káyọ̀tẹ̀ lè kàlẹ́ bí èyí wà nínú ó tún máa kọjá pé òtún síbẹ̀ bí ó máa wá nìyẹn lẹ́kọ̀ọ́ kan kò insha Allah ọlọ́run jẹ́ ká máa rí dáadáa ṣe. tọ́pìkì tí a fi bára wa sọ̀rọ̀ ní òní ó náà ní sáńpé ní àṣàfáà àṣàfáà ní sáńpé ní àṣàfáà ìgbọ́dọ̀ àwọn ilé ìgbòho. oní ọ̀nì tá à ń pè ní intercession. oní ọ̀nì tá à ń pè ní intercession. níta wá ń pè ní intercession yìí. àlámọ̀rí kan tó yẹ pé àlámọ̀rí inú ayé yìí. ó tún wá jẹ́ àlámọ̀rí kan tó jẹ́ àlámọ̀rí inú ti àlùkí àmọ̀ náà. bẹ́ẹ̀ ni ó tún wá jẹ́ àlámọ̀rí kan náà tó jẹ́ pé àlámọ̀rí ti àlùkìámọ̀. torí pé definition sáǹpé ní àṣàfáà onáà ní àtàwọ́sù ní ọ̀rẹ́ yìí. في جلب منفعة أو دفع المضار. يعني إني بكاية سنة ìnáwó ń dalẹ̀ ló fi jẹ́ pàmò tí a bá fẹ́ mọ ọ̀rọ̀ questions wa àtàwọn kọ̀ọ̀kan kan dé lórí. àtàwásù lè rẹ́yìn kéèyàn dúró fẹ́ nìkan látara dáadáa tẹ́niyẹ́ fẹ́ gbà sí kan àbí látara pé ní ẹ fẹ́ dáàbò bò pé ká burú mọ́ mu òun kó má ṣe òun eléyìí tába ní ká wá kiri àárí tó fẹ́ jọ fi ṣe àwọn lọ́ọ̀yà tí lọ́ọ̀yà bá tí client lọ́ọ̀yà bóyá ó fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ sẹ́nìkan fẹ́ fi tò àárí tó yóò gba ilé ẹjọ́ lọ ẹni tí kò lè dá gbé ẹjọ́ yẹn kalẹ̀ àfi tó ní ẹnìkan tí yóò gba ẹnu rẹ̀ sọ tí adájọ́ fi ronú ti ẹjọ́ tó gbé wá. ara iṣẹ́ méjì tí lọ́ọ̀yà wa wúlò fún ni pé ìmọ̀ ó gba ẹnu ẹni yẹn sọ̀rọ̀ láti lè rí ẹ̀tọ́ kan gbà àbí kó gba ẹnu ẹni yẹn sọ̀rọ̀ láti má lè jẹ́ kí ìyá tí wọ́n bẹ fi jẹ níyẹn kó jẹ gbé. wàhálà eléyìí níyàn dúró pé ókè mo fẹ́ bí èdè lágbájá yìí mà lọ́dọ̀ èèyàn àbí lọ́dọ̀ ọlọ́run àbí lọ́dọ̀ ojú wo ni Islam fi wò ó àlámọ̀rí àlámọ̀rí kan tó wá kẹnu ni ìyẹn fà á tó fi jẹ́ pé ibi tí a bá bá torí màá rọ àwọn elétò tí wọ́n gbìyànjú fẹ́ kọjú ní ti bá àbí kábílẹ̀ rẹ̀ àwọn tí a bá ti ṣe lẹ́yìn ẹ̀ kán fi lè ṣe ìtìsọ́ọ̀dẹ̀ sọ́dọ̀ àwọn jẹ̀mọ́ rẹ̀. a ṣàlàyé sáǹkùn àṣàfáà lẹ́yìn ìmọ̀ definitions ẹ̀ yìí ọ̀nà mélòó ni ṣàfáà pín sí pẹ̀lú bí mo yẹ ṣàlàyé ẹ̀ yìí gbogbo àná láti rí pé ó kéré ó pin àtàrí kọ́kọ́ sí ọ̀nà méjì ìmọ̀ àǹtẹ̀kùnà bí òmùrì dùnìyà ìmọ̀ kó jẹ́ pé níbi àlámọ̀ nínú ayé láti fẹ́ níbi àwọn tó ajé tasísọ̀ tó máa jẹ́ bí àwọn intermediary àbí ìmọ̀ àǹtẹ̀kùnà fil akhirah ìmọ̀ kó jẹ́ pé níbi àlámọ̀ ní alùkìámà tí alama ìtàlù kíámọ̀ yìí ìní fẹ́ kí n má mẹ́nu bà yóò fà lóṣẹ́ kí máa dé ti di alámọ̀ ìdí inú ayé yẹn kù díẹ̀ láti lẹ́nu bà káwá bẹ́ẹ̀ lẹ́yẹ kọ̀ọ̀kan. ìtànkù ẹni ṣàfáà gangan oníṣẹ́rìtù méjì ṣẹ́rìtù méjèèjì ṣẹ́rìtù kan ni tẹ́ ẹ bẹ́ẹ̀ ti ṣàfẹ́kù ẹyọ kan ìkejì náà ní ìtumọ̀ ṣùgbọ́n táwọn abẹ́rẹ́ ní pẹ́ta bá ta gbogbo sẹ́rìsì yẹn tán ṣẹ́gun sẹ́rìsì yẹn náà ló ṣe ní òun náà ló ṣe bá ti àlámọ̀ ilé ayé mu ni àbí sẹ́rìsì yẹn ti àlámọ̀ yìí ti àdámọ̀ nìkan ló bá lọ kí ni sẹ́rìsì yẹn alákọ̀ọ́kọ́ òun náà ní àdìgúgùn permission látọ̀dọ̀ ọlọ́run ẹni tó lóun fẹ́ ṣe ta òun fẹ́ ṣe òun fẹ́ òun fẹ́ ṣe òun gba òun gba ẹgbẹ́ nìkan

ọlọ́ọ̀bà lè kéde àti ẹ̀sọ́ yẹn tó kílẹ̀ táwa lọ́wọ́ olùparí sátù náà báyìí ọ̀rọ̀ kan wà tẹ́ nígbà tí a bá fi ìjọ gbọ̀ngàn ó ti bù ẹ̀kú. ilá mẹ́ni azinalahu rahman wàkọ́lá kínní wàkọ́lá sọ̀wọ́ àbá ọlọ́ọ̀ni lálùkì àmẹ́. kò sẹ́ni kankan tí ó sọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ ẹ wà máa hó náà ariwo òsì tó bá wà ẹ gbá pèsè gbọ́dọ̀ òun ọlọ́run ẹ wọ́n bá ti pọ̀ tó yẹ. lálùkì àmọ́ wọ́n náà ẹ̀wọ̀n bí ayetúṣàn bí ròṣe máa ń pọ̀ ní ayetúṣàn bí wọ́n àwọn èèyàn wọ́n náà ọlọ́run ní ilà mẹ́rin àdínà láhù rahman àyàfẹ́ tí ọlọ́run bá lè gbá a mọ̀ sí rahman tó bá fún ní yọ̀ǹda ọlọ́run ní ẹnu wa máa wo pàmíṣẹ̀ sí máa fún wa kéèké ọ̀gá máa ń wòrò wòrò wá ni ó yá kálukú ìgbòrà fún yìí tí mo fẹ́ sọ náà ni pé ẹjọ́ ta ló mọ rìsọ́ọ̀tì géèmù tán play lánàá. nígbà tí ìṣòro tó wà Jamil lọ́wọ́ tóun tọrọ ta ló mọ rìsọ́ọ̀tì géèmù tán play lánàá. mo ń ṣe lẹ́kítọ̀ lọ́wọ́ kò ní mọ́tò ọlọ́ọ̀lẹ́nìkan àdúgbò máa bá gbé ẹ̀yọ̀ tí yẹn lè so àwọn ìbéèrè tí ò ní túmọ̀ ọlọ́ọ̀ni tí máa wá fún yàrá àǹfààní pé tún sọ̀rọ̀ ìdí òtún wí bọ́ wà kọ́lá sọ̀wọ́ àbá dédé tí mo fẹ́ kó wílẹ̀ nu ní òun ẹ̀wí kò ní wí kọjá tí máa ní òun lóbi jẹ́ pé jẹ̀mọ́ èyí tẹ́mi náà wí dédé tọ́lọ̀ ní ọmọ jáde ní jáde mo wà ní programu kan àwọn anìkẹ́nìkan ka àwọn tó máa ń ti yẹn wọ́n yẹn wọ́n ní kó tàbí àbẹ̀rẹ̀ anìkẹ́nìkan ka ẹni tó sàbẹ̀ tàbí àbẹ̀rẹ̀ àwọn ẹ̀gbọ́n náà sàtọ̀ àwọn àfa àwájú anìkẹ́nìkan tàbí àbẹ̀rẹ̀ ẹ̀sà lè ẹ̀sẹ̀ tọ́tàn ẹ̀sẹ̀ tó wájú kò ní lè ka sọ́ọ̀tù pàṣẹ ẹni ẹ̀ bá ẹni ẹ̀ ṣe dáadáa sọ́ọ̀tù pàṣẹ àlọ́ka ó sì dédé iyyaka na'budu wa iyyaka nasta'in kò sí náà sí mọ́. ṣé ẹ bẹ́ẹ̀ kù anọ́tìlárì neymar neymar nínú islam kò yẹ kó mọ̀lẹ́ kápá ọ̀tọ̀ fàájà ọ̀tẹ̀ kú ni jẹ̀mẹ́yà ló fi jẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́ dẹ́hùn pẹ́ mọ̀ ká yẹn àsìkò wà tọ́lọ́wọ́ sì ní pé kẹ́ẹ̀dì ẹ̀ẹ́dì débi Ar-Rahman Ar-Rahim ẹ̀ẹ́dì ní mọ̀kẹ́ dẹ́rù mọ́ yóò ti dàrú ọ̀hún ká nínú ìṣẹ̀lẹ̀ ń sàpèjúwe pé lálùkì àmọ́ ò lè kó ò lè kọjá báńkì tọ́lọ́ bá fi ọtí gbé kó sọ̀rọ̀ àdúgbò mọ́tò lára àwọn ẹ̀rí tó sọ fún wa pé àsìkò náà fún yẹn ní yọ̀ǹda lèyàn tó lè ti pè èyàn bí ẹgbẹ́ àbí kankan nù ẹ̀dọ̀ ọlọ́run níwájú ọlọ́run nùsọ aláyà rẹ ayà pàtàkì yẹn tọ́lọ̀ bàtà tó wà máa ń dàlẹ́bi yẹ̀ṣọ́ wẹ̀ ẹ̀ ń dàrú ìlà ìdìbò ọlọ́run ni wù ń dà ẹ wo bọ́lọ̀ ṣe gbẹgbẹ wù ọlọ́run tí ń lo wù fún yẹn pé wù àyè ọlọ́run wa ní torí báwọn míì wọ́n sọ pé interrogative pronoun eh, interrogative pronoun ni wú wọ́n lè fi interrogate ẹ̀ wú àná. mọ́ńdà lẹ́bi ẹ̀ṣọ́wọ̀ ìyàwó ìlà ọlọ́run ní talẹ́ntì ó talẹ́yìn ẹ̀ náà pé yẹ́n náà ká máa ń tàn ká máa sọ ọmọ pé má wọ̀rí má wọ̀rí àmọ́ta ẹnìkan bí lè jọ kẹ̀kẹ́ yín àbá àti ẹ̀mọ́ntẹ́ ẹ̀mọ́ntẹ́ lè bá ti dáràn àbáwọn sábúlẹ̀ kí wọ́n àtẹ̀yìn mọ́ntẹ́ lọ́tọ̀ tẹ́gbà ìtọ́fọ́rọ̀ náà kẹ́ forí jì. ìyẹn ní pàṣẹ fẹ́ ra àwọn kan wọ́n ní wọ́tá àti múdà mẹ́wàá wá nú ọwọ́ aburú bá ti. àwọn bọ̀ bìdà yẹn àwọn bọ̀ bí níwájú ọlọ́run. alimuhi lára àwọn àyà yẹn náà tún ní ọlọ́run sọ pé wàlá tánfà òṣàfà ẹ̀sìn ìdẹ́gù ìlà lèmẹ̀lẹ̀ òkàdọ̀. Wa ya yẹn gẹ́gẹ́ ilá wàyẹ̀wùrọ̀ sọ́tùtì ní wa ilá ni wọ́n ní ìtàgọ́. ilá wàyẹ̀wùrọ̀ ọlọ́run ní àwọn èèyàn tí yóò tún wá sí pẹ̀wájú èmi ọlọ́run yóò tún wájú àwọn èdè èmi ọlọ́run yọnu tó mọ̀ sí pé ẹnì kò bá jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ti lè jẹ́nu ọlọ́run wájú ọ àmọ́ kò lè ní freedom ọlọ́run ní wàá kan mi mẹ́lẹ̀kìn ìsàmẹ̀wá ẹ̀wọ̀n tó lọ́wọ́ àdìgá tó lù kan mi mẹ́lẹ̀kìn ìsàmẹ̀wá ọlọ́run ní mélòó nínú àwọn màláíkà ní sánmà làtúbùnì ṣàfà'atuhum shay'a gbogbo àwọn tẹ́tí máa ń sáfẹ́ burúkú yá yá yá yá ìlú yá jìbìrì ìlú yá mìkà ìlú yá ní á ìlú á ìlú wọ́n ní á tẹ́bá máa ń wọ àwọn ìgbà tí abíntú àtìrí ti ń bẹ nínú kílò kan tí àtàtọ́ àtìrí wọn máa fi ń ṣe àwọn kìíní àdúrà ara yàtọ̀ sí sọ́dọ̀ yàtọ̀ àgbàdì tí wọ́n bá ti ka yàtọ̀ sábà yìí. ó sà ní àwọn àbá àmọ́ ra kí báyìí àti tú àtìrí ẹ̀rì oge ju five star àti lù lọ àti tú àtìrí ráyè. ẹ̀yìn wọn à ní yá káàdìmù kìíní kan tí wọ́n ti sàdúrà lọ́wọ́ àti yá káàdìmù kìíní kan ìrẹ́ tó jẹ́ ẹ̀yìn káàdìmù tó ń sẹ́wọ́n sí kíní kan mọ̀lẹ́kà náà wọ́n bá sọ̀rọ̀ báwọn. ọlọ́run ní ẹ bá tún pé ṣé báwọn yẹn gbọ́n débi pé tán wò pé ọlọ́run mú àwọn bí wọ́n mọ̀ pé kí ni ọlọ́run bá fẹ́ gbà bí èmi ó kàn gbà bí mi ó wò fóun tó má ti jọ lọ́nà ọlọ́run tún wá ní ṣé bá pé ẹ tún fẹ́ lo tú àwọn mọ̀lẹ́kà wọlé àwọn mọ̀lẹ́kà tún jẹ lọ́dọ̀ èmi ọlọ́run tí mo níwò dẹ́sẹ̀ ọlọ́ni ẹ lọ́gbọ̀n ṣé àwọn mọ̀lẹ́kà tẹ tó fẹ́ lò yé náà ṣàfà ẹtùrù làtó ní ṣàfà ẹtùrù ṣe à wọn bẹ bá yín sí pẹ̀wájú èmi ọlọ́run ó lè má ní wúlò kankan ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ilà mi bá a ní àyù ìdáná mọ́ọ̀bù ni mà ń yà ṣá òwà yà òdọ̀ àwọn ọmọ ẹ̀sìn ló máa lọ́wọ́ èmi ọlọ́run pé ẹ̀ tó wá ní ó sọ̀rọ̀ yóò kò wí. tábàlọ́kọ́ gbélé yẹ a rí pé ṣẹ́tù àkọ́kọ́ nìyẹn nínú àwọn sùúrù èyí tí ó ń bẹ fún èèyàn fẹ́ báyàn kan ti pẹ̀ níwájú ọlọ́run wàhálà sùúrù òun náà ni pé permission àdìsí ìdáhùn níwájú ọlọ́run ọlọ́run lèyìn ó fi láyè jẹun tó fẹ́ gbẹjọ́rò fẹ́ nìkan. náà nínú ṣùgbọ́n tẹ̀lé kejì tẹ̀lé kejì wọn náà ni ojú bọ̀ ọ̀hún àti mọ̀ṣúrò ọ̀dà. ربا ماضي عن المشفوع مفعول ربا الله عن المشفوع أنتوا أنا أبدا wọ́n lọ bá yẹn kéde ètò bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò tún jẹ́ kan nínú àwọn tó wọn bàlẹ̀ gàdún fún tó lọ́n gan bẹ́ẹ̀ yọ yóò jẹ́ tó lọ́n gẹ́gẹ́ níbi bẹ́ẹ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ lè fún ẹ láǹfààní pé bẹ́ẹ̀ nìkan bẹ̀bẹ̀ ẹ tọ́lọ̀ ń lẹ̀ fún láwọn ẹ̀kọ́ báyẹ̀ bẹ̀yẹ̀ ọlọ́run lẹ̀ bíbẹ̀ ọlọ́run dídì yọ̀ọ́lù ti tọ́lọ̀ ọ̀bà tó yọ̀ọ́lù ti kò tún ní fọ́ láǹfààní kó bá bẹ̀rẹ̀ àpèjúwe àpèjúwe nígbà tí a fẹ́ wọ

bàbá tó ló fẹ́ bá tọrọ àforíjì lọ́dọ̀ èmi ọlọ́run kìí ṣe tó lè kú sínú islam islam kò sí kó é kò sáǹfààní tó yẹ báyà tọrọ àforíjì àti gbọ́ yẹ báyà ṣẹ́ẹ̀tì ní pé ṣẹ́ẹ̀tì àwọn kan ní pé wọ́n tó yẹ báyà tọrọ àforíjì ọlọ́wọ́ kọ́ fún pàmíṣẹ́ pé sọ̀rọ̀ lóbìnrin ayé báyà tọrọ àforíjì ẹni tó tún wá tọrọ àforíjì ó bọ̀ jẹ́ tọ́lọ̀ ọ̀bàdìgá ẹgbẹ́ ní ṣèkìrì tó dìdí ìfẹ́ yọmú sí ó bọ̀ jẹ́ tọ́lọ̀ ọ̀bàdìgá yọmú láti mú ọ̀rọ̀ ìtàn àdájúwà Ibrahim wà báwọn áyà tó bá ti ṣẹ́kù eléyìí òun náà láyà tó sọ pé wà láàyè ṣùgbọ́n ìlà ìmọ̀ ìlà àlìmọ̀nì òtábọ̀ ẹ̀ kú lè bá yẹn bẹ̀bẹ̀ ìlà àlìmọ̀nì òtábọ̀ àti pé báwọn tó náà balẹ̀ gá yọ lójú fama tanfa'uhum shafa'atu shafi'in aye le tu akle àwọn kan be o fama tanfa'uhum shafa'atu shafi'in àwọn tí máa ń bá yàn sí pẹ̀ wọ́n bẹ̀ àwọn ọlọ́run pé jọ táwọn àtàǹfà òkú jọ àtàǹfà mọ́dọ̀ àwọn ọlọ́run yẹn kò fi ní tiwọn láǹfààní tó láǹfààní jọ ìyẹn ló fà á sáfúnlá ìsí àrẹ Ibrahim lòwù bá tó ń tí ò bá tọrọ báwọn fámìlì rẹ̀ àbí èyí ànábì lòwù sọ tẹrọbì kúrìlì wàlúwàá ìdẹ wọn ni máa ń dá fọlá àbẹ́yẹ tí àmúpì náà ẹjọ sọmọ rẹ wà nù ẹ fàmáta nfàáhùn ṣàfàáhàtú ṣàbẹ̀ẹ́ anábì ìmúlòṣù ti bá wọn kan bẹ́ẹ̀ lọ́sọ̀ ọlọ́run oríjà wọn báyìí oríjà wọn báyìí ọmọ tiẹ̀ nítorí pọ́nà ọba nìkan lóòyọ̀ ló kò sí ní àwọn tọ́lọ̀ ọba nìkan bẹ́ẹ̀ foríjì. wàlúhàdá eléyìí ni àwọn ṣẹ́tù méje tí ó kó afẹ́ báyìí ní sọ́mbrì lábala ọlọ́ọ̀bá nìkan bẹ́ẹ̀ foríjì kulillahi shafa'atu jami'a. gbogbo bá abẹ́ báyà complete abẹ́ báyà complete ọlọ́ọ̀ni ìrì àtẹ́jù jẹ́ kó yẹ pé lillahi shafa'atu jami'a. ìfẹ́ ọlọ́ọ̀ bá ti kẹ́lá ọjọ́ nínú gbogbo pàmíṣàn pé ẹgbẹ́ báyà complete ìyẹn ọjọ́ ní ẹgbẹ́ ọ̀rọ̀ báyà. náà kí wọ́n á mú láti di pé àtọ̀ pé níta ń pè ní ṣàfáà ìmọ̀ fi òmòrì dúnìyà alama kó jẹ́ pé bí àlámọ̀rí ọ̀rọ̀ lé ayé káwá mú káwá kọ́kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ wẹ́wẹ́ bẹ̀rẹ̀. ǹjẹ́ alẹ́bàyàn kan fìlì láti ilẹ̀ tó ti wáyà ǹjẹ́ alẹ́bàyàn kan fìlì. nínú àgbàlagbà yà á yé ayé sáájú báyìí kan sí lọ́dọ̀ ọlọ́run ọyẹ tẹ̀sọ́nà òjì tù lọ́mọ àtẹ̀sọ́nà òjì tù ní kankan àbòjó òwò àdúgbò tó ṣẹlẹ̀ ẹnìkan wá ní ìṣe tó ẹ lọ bá àfa táyé lọ bá àfa àpẹẹrẹ jọ ìjọba ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ máa ń bẹ lọ́wọ́ sáré ilé ṣẹjọ kọmọ pé ṣẹm ti pé yóò jẹ jẹmọ agbọ́dọ̀ kọkọ lórí èyí afọ àtàfẹ lọ bá ta ọkọ àbẹ Ọlọ́run gbà fún Ọlọ́run gbà fún sẹkọ ní mọ́tò fún agbádá fún làbẹ Ọlọ́run gbà fún sẹkọ náà fi wọn yá gàfà lónìí èrò mélòó ní jẹmọ mélòó ní kọńtró níta fún àwọn tiwa tó kiri báwọn. ibo ni ti ń kírun lè má kẹkẹ alẹ́ pé àwọn sọ̀hábà ló máa ń bá anábà Muhammad sallallahu alayhi wa sallam pèrè anábì bá abẹ́lẹ̀ lórí nǹkan báyìí ìyá anábì bá abẹ́lẹ̀ lórí nǹkan báyìí. eléyìí ṣàfihàn pé ká lọ báyìí wọ́n kọ́ta burú bẹ̀. sóyè báwọn ká máa tòótọ́ láwọn káàdì fẹ́ máa mí pọ̀ ká lọ báyìí kọ́ta burú bẹ̀. ṣùgbọ́n sẹ́rùtù tí ó bẹ́ẹ̀ nu kálọ̀ bá yẹ̀yẹ ẹni yóò gbọ́dọ̀ ti sọ́ọ̀bù tẹ́ máa bá fún. Ah, àgbà nìyẹn kálọ̀ bá yẹ̀ pé ọ̀lọ́ yìí mo ní nǹkan kankan kọ́lọ́nṣẹ́ bọ́ sí o àfà o ń jí máa ń o máa ń ṣe kíní kan o àkọ́kọ́ ni pé kò ojú tẹ̀yìn fi ń wò ẹ tún òpè kẹtùn bímọ yáyín náà ládùá prayer request ǹjẹ́ alámọ̀ ní ayé. ṣùgbọ́n májàmú kejì ni pé ẹni ògbọ́dọ̀ ti fọ́ọ̀bù fún tẹ́ lọ́mbà fún yẹn àgbọ̀yé ẹ̀fọ́ ká fún ní ọ́fíìsì. èmi ò lè tẹ̀ ìgbàlejò láàbùdó tó àwọn ọ́fíìsì ní ọlọ́run lọ àbí nígbà máa bá adébálò lọ tí èdè lè ké mo lẹ́gbẹ́ ọ́fíìsì àbá ilé ké mo ẹ ọdún olórí rédíò tó tún ní bánà. ibi tó ti ọkọ bẹ́ẹ̀ lù ó wá nílẹ̀ kú pé wọ́n á ò rà ọmọ tí ń gbà bẹ́yìn náà ó dá gáúdù sàmẹ́ẹ̀. àbí ẹ gbá àbàdàn pé gáúdù sàmẹ́ẹ̀ ẹ tí wọ́n kọ́ pè ní gáúsù níbàdàn bí kótó ní kó wá ránpàṣ ṣé wà yé dèjì. a sì ti lọ bá àwọn kọ́tọ́ ìfọ́n fún kan ṣé wùlá àwọn òní kan tó àwọn bẹ́ẹ̀ wò. ẹ máa gbọ́ o ẹnì kan pè wọ́n bẹ́ẹ̀ bá àwọn ọmọ yín ti pè wọ́n yín náà sọ fún wọn náà pé ká má pè yín báyìí gbọ́dọ̀ àbí kẹ́ ti wá sí orí ẹ̀ aṣọ àdá lè fi wọ́n ti dòkú ọ̀rọ̀ àgbọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn mẹ́jẹ̀mú nìyẹn. ìta ń lọ níbi ọ̀rọ̀ yìí ni pé kò sábúrú ni kí wọ́n á bá yín àti bùrọ́dà kò sábúrú ni kí ìta náà lọ bá sísà kò sábúrú ni kí á lọ́ka lọ́ka lọ́ka pé gangan dà láàmú confidence ẹ bá mi ṣàdúrà lé lórí ṣùgbọ́n ìgbọ̀rọ̀ ti sọ kẹ́gbẹ́ iná àwọn ọmọ rẹ̀ wá tọ̀nú àwọn ọmọ kìíní kan wá torí pé wọ́n bẹ̀rẹ̀ náà ọmọ bàbá mi lẹ́yìn sọ́ọ́ láàrin ọ̀sẹ̀ kí arábìnrin tó lọ bá àná bàbá ẹ̀ma tó lọ bá àyè ọ̀sẹ̀ lẹ́yìn tí àwọn àbámọ̀ tó wá lápá mọ́ ń gbé sábà wá náà àná bá bẹ́ẹ̀ náà tó wá lápá ìmọ̀ ìgbèlú wọn kí ló padà sọ àná ti sọ fún pé ah, wẹ́ tó bá ti dèbò sùúrù o ọlọ́wọ́ wà ní ìlú ọ̀sẹ̀ ìlú ìlú ṣe àbá àná alábẹ́rẹ́ àrà ìṣiṣẹ́ òun tí yóò ọkọ̀ bọ̀ lọ sùúrù ẹ̀yin lẹ́yìn ọkọ̀ fìyà jẹra yín láti jọ yìí ẹbí lọ́wọ́ ọba wa ìlú ayé ìfẹ́. ẹ̀wẹ̀ ní ilẹ̀ ayé ìwé tó wò ilẹ̀ ọkọ̀ bí àjà ẹ̀rá ti tẹ̀. ẹ fi àwọn ọ̀dọ́ kan láti fi mọ́ra wọn ẹ wà gbára lọ́rùn nígbà tó yẹ ká. ẹ̀wọ̀n náà ṣe ọkọ̀ sí ìtọ́kàn obìnrin. ọ̀pọ̀lọpọ̀ ti lójú náà yà ìmí ní kí àtàkì sí nínú wọ́lẹ́tì nílò gbogbo ẹ̀fọ́ra wọn torí sí ilé. wàlíhàdá àkọ́kọ́ yẹ pé àbá àtẹ̀yẹ ní ta ní pé kò sá fún bẹ́ẹ̀ ká lọ bá a. ó gbọ́dọ̀ ọkọ ní kọ́ídà pé tí ó sọ fún yàn pé ẹni ẹgbẹ́ ọgbọ́n náà ti fọ́n láàrin ọ̀sẹ̀ tẹ̀lé wípé ó dà bá ń sọ fọ́nà òun ìbẹ̀ ká sọ nínú ṣíṣí tí kìnìún bá ti ń léwu. kánábì ló wà bàbá lọ àti àdìsí òkàtà nígbà tá nàbí sọ̀rọ̀ nípa pé àwọn kan òun lálàárí wọn sàbẹ̀ ẹ̀húnà àwọn èèyàn wọn lé ní seventy thousand abẹ́ẹ̀kọ́ ni pé àwọn èèyàn wọ́n wà jẹ́nà bí ọ̀gá ìrìn ìta lálàyé ní sèṣì o ànájú wa ka iṣẹ́ tí wọ́n ṣe wàlá àlẹ́sẹ̀ wàlá àyàtà tó yà rú mi. bẹ́ẹ̀ ni wàá kà tán sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kà tán fún wọn bùkátà wa ti bàbá mi ìyàrá mi bá fẹ́ lọ síbi ẹ̀wà mi ṣẹ̀fọ́ ó wá kánàbí kò ṣe ṣì àbára nìyẹn kánàbí kò ṣì pé iwájú ọlọ́run ẹ̀nẹ́bí sọ pé wàhálà kàmí wọn náà ti wà nù wọn ní sọ́ọ̀tù kan náà ẹnì kejì náà ló máa ń ti gbé ẹ̀rẹ́ bíà ó pè mí náà tàbá kọ́ka bùkátà bùkátà ti dọ̀wájú tí ọ̀rẹ́ kan bá wà lọ sọ́dọ̀ àfa àtún tọ́lọ́ngbàdúrà ọ̀rẹ́ yẹn lọ́dọ̀ àfa tọ́ ẹ̀rẹ̀ bá tún mẹ́lò mí náà wà ṣé àfa tó ní àpàdé àjọpọ̀ àwọ̀ rẹ̀ sí àbá kọ́ ká tó ń yé ẹ̀wù tí kìtìnà wà ṣé n bá fọ́ tó máa sọ pé ẹ̀ẹ́dẹ́wọ̀ yẹ kí n wo ọwọ́ yìí àbígbóyún yàtọ̀ sí bá. aṣọ àdáàlì jẹmọ n sọ pé ibi àlámọ ẹ gbogbo abẹ sọ̀rọ̀ pa ṣàbá ìlú ìgbìyà àlámọ ẹ tó kó ní sọ number two ọgbọ̀n olùkọ́ ìṣòro tó yẹ sẹ́gbẹ́ ní ìkùtà wà àti kí èèyàn lọ bá àpá o kò bá burú bẹ ẹ máa sọ nípa burú àti ẹrú lọ mú jà ẹ àbí sábà bá burú àbẹ̀yìn ṣùgbọ́n àti sọ àwọn ọmọ jẹ̀bi tó wà mẹ́ ọ gbọ́dọ̀ máa fún wọn bíìlì pé ẹyin amáyédẹrẹ amáyédẹrẹ ẹgbẹ̀rún ọdún tẹ́lẹ̀ tààrà wọn. ó fẹ́ kọ́ kó sóòlù ẹ̀ ìyẹn ló wò ta títí fi ọ̀tà tó ní wá ten thousand naira ah. ẹ tó ṣe ó bá tún jẹ twenty thousand mọ́ mìíràn àti jẹ ọ̀tà oṣù ní orúkọ bọ́sì tẹ́lẹ̀ lómi rẹ̀ ìṣòro tó mú kẹ́kọ̀ọ́ yìí nìkan bá àpá kò yìí nìkan lọ́ọ́ bá ibi ti yẹn ṣe ọjà ti tà kí tó ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ẹ̀sà àti sọ pé tí mọ́tò wọn lù bẹ́ẹ̀ kóyì kìkẹ́ ṣéètì wà ní ìsìn àwọn sáńkó lórí káàkiri àwọn ti wà lẹ́sẹ̀ wa lòun ṣé ẹgbẹ́ tí máa ń ṣe lábàá ìjẹta ṣéke àwọn ẹgbẹ́ jẹ́ gateman security tí mo jẹ́ kíkẹ́ pẹ́pẹ́ yìí máa ń ṣe lọ sí bọ́ọ̀bù. ẹ ọ̀kadà bàbá sí àgbọn wọlé ipò wọn tó ń lọ ọ̀kadà private jẹ òde wọlé wọ́n bá tẹ̀lé kò yẹ. pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀lẹ́ jésù ò lè yanjú ẹ̀ jésù ò lè tún tó bẹ̀ tí olórí lóhùn fún ìtọ́kadà ṣe kó lérò. èyí pé jésù nìkan àbá àti kó lọ sí sọ́ọ̀bù wa ń ta ọ̀kadà. ó ti yé consultation tẹ̀ wá lọ sí i tẹ̀ wá ṣàbáyé ó ní pé tí wọ́n jùmọ̀ tí wọ́n ti sọ pé consultation yẹn yẹn ìdí wọ́n jùmọ̀ ni pé ṣàbáyé náà ìtàkùn kálọ̀ wá ṣàbáyé ìta àwọn olùkọ́ bá burú wà ṣùgbọ́n náà kọ́kọ́ ní ìsinmi pé ẹ tó bẹ́ẹ̀ lọ bá gbogbo ọmọ kan bí. àwọn ọ̀sẹ̀ náà ṣàkíyèsí gbà pé láwọn tútù nìkan àǹtú ti ní price àǹtú ẹ àǹtú ó ti ní price àǹtú ó ti ní price ó ti ní price. ẹ má wọlé o mo fẹ́ wá jáde mo ti rí seriously i just agree that baba aláwo àrùkù tí wọ́n kọ́kọ́ sí mi pé baba aláwo àdúgbò laptop bíbí ẹ̀gbọ́n àwọn aláwo náà ti lo laptop. and two yìí ní dákọ̀ dé sẹ́yìn tó náà kọ́ ikọ̀ sẹ́sì and two dash dash is very cheap fast and effective this is why wọ́n tó alẹ́ náà bọ̀ hàn kúránì sínú láìlọ́ọ̀nù nine thousand inú pépà six thousand ṣe é fi ẹ̀dá àwọn mẹ́fẹ̀ẹ́ ṣe é fi. wọ́n tó alẹ́ náà bọ̀ hàn ṣe fi sínú láìlọ́ọ̀nù three hundred wọ́n tó alẹ́ náà bọ̀ hàn ṣe é fi sínú pépà two hundred each mọ̀dàdúrà ẹ wá máa tún ọgbẹ́ ìtọ́tọ́ bàmílẹ̀ ní our delivery is unlimited to any place ọgbọ́ wọn tẹ̀lé bá ọmọ wálé aṣọ́nàdá ni mo sáà sọ mo ti sọ̀rọ̀ yẹn rí mo rí kọ́mẹ́ǹtì yìí gan bẹ̀ bàbá mo kọ́ mo sọ̀rọ̀ yẹn nínú gúrùpù mi ẹ ti fi wàhálà dé wa wùràlì yìí yàn ten thousand nínú láìlọ́ọ̀ nínú pépà two thousand sọ́ni ṣé ẹjọ́ sí abẹ́báyé ti bẹ̀rù bá ṣé abẹ́báyé ti bẹ̀rù bẹ́ẹ̀. tẹ̀gbẹ́ ti kó lè bàbẹ́ báyìí ó ti ó ti ó ti òun gẹ́gẹ́ ti ọkọ̀ gbé owó lé. ẹ wàá gbọ́dọ̀ tó bá yàn sí fẹ kẹwà gbọ́dọ̀ àti bíà tọnà òòrùn ló ti bá yàn sí fẹ. gbogbo ẹ̀yin àbá àtẹ ìdókòdó yóò kanlẹ̀ sẹ́yìn náà sọ̀ka kọ̀ọ̀rọ̀ àti jẹun náà kò sáà bá a ní kankan tẹ́ ẹ fi jọ tó ní èrè kà tẹ̀bí ń sàdúrà kùránì jẹun náà kẹwàá ti kùránì nìkan o kódà kò jẹ́ láìláì làlá ọ̀sẹ̀ pé ìyẹn ti kùnra àbí lára ọ̀rá fún àtàlẹ́ ṣe ń jẹ̀mọ́. láàníyàn pẹ̀lú ẹgbẹ́ nìkan ti pẹ̀ ẹ wo gbà táwọn ọmọ kafẹ́ ti jáàmù àwọn wá wọn kan láti ní kọ́mìnìtì wọn gbéra wọn ní kọ́mìnìtì ní dákọ̀ wọn tán ẹ má jà fọ wọn àwọn náà mú àwọn ọmọ jẹ̀mọ́ àwọn yìí nígbà táwọn ọmọ fẹ́ ti jáàmù gbà táwọn ọmọ fẹ́ ti jáàmù wọ́n ti general prayer fún wọn wọ́n wọ́n fún wa bá mi pé kí n kéde lórí nígbà mi nígbà wà mí kí n kéde bọ́n bá fẹ́ ti wà ẹ́ kì ẹ̀yìn lè à Islam tó lè ní. afẹ́ fi nǹkan afẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ìpínlẹ̀ ti wá ní o yẹ pé àtàkẹ́ ní bọ̀dọ̀ yóò jẹ́ ká dákọ̀. níta nǹkan àṣàfáà ẹrẹ́bẹ́ nìkan ṣe ẹrẹ́bẹ́ nìkan ṣe ṣe kò sáburú ńlẹ̀ ọmọ kan fẹ́ ṣe exam ó ní ẹ̀bá ń bẹ lọ́rùn kọ́ ló ń jẹ páàtì wàlá ìkò sáburú ńlẹ̀ báyìí ti gbàmù káwà ni rẹ̀ ó bà bẹ lọ́rùn ìtẹ̀sánà bí gbàmù káwà ni rẹ̀ sọ́lá rẹ̀ sátánà ti kú báyìí ti gbàmù káwà ni rẹ̀ ó ṣe àfihàn kó bá dàgbé bí wà pé iṣẹ́ àlẹ́ mọ́ wọ̀rì máa ṣe ó ti ó ti gbọ́ ó ti gbọ̀wọ́. Nà àtúndì kò gbọdọ̀ lówó lórí. Ẹ ṣáà ti lọ mẹ́ta náà fi owó yìí. Àwọn kò wà níbẹ̀ ń bẹ́ gbowó. Ìmọ̀ bá mi wọ́n náà tó ní kó tó sọ pé kẹ́kẹ́ bọ̀ mẹ́rin bá kọjọ́ kọ́ fún lówó lẹ̀ pé mo kàn ní wá sáré àkúnyìn ẹgbà. Tẹ̀gbà díà ló bá wà fẹ́ni gómìnà aláwọ̀ tó kọ̀ fẹ́lẹ̀ lẹ́nu ẹ̀rọ àbẹ̀lówó tẹ̀lé ó ti rí fúrẹ́mù ẹ̀ pé kètò wà tó a ṣùgbọ́n wọ amáyé ẹ̀kọ́ ló ní àìsí nàìjẹ̀dà níbi ìtẹ́kù ìyẹn náà ló wà á fà á tẹ̀lé adọ́lá ìtẹ̀kù pẹ̀lú àtọ̀ tẹ̀ bá wà ní ẹ̀yìn ìyẹ̀wò tẹ̀ bá ti ń ṣe ẹlẹ́fẹ́ ṣàdúrà ẹjọ́ àdúrà tẹ̀ ṣe ẹlẹ́fẹ́ ṣe ní gbogbo ìjókòó àbẹ́ fún yòókù òfin lè lọ dé ẹ̀fọn alẹ́ ẹ̀fọn máa tọ̀wọ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ ti wà ní màá àtẹni àtòbí àtàfà àtòbí ti wà ní màá kí ni ẹjọ ní ìnáwó sí gbogbo ọ̀rọ̀ tó tàbí bá jọ tàbí ẹ̀jọ̀ tàbí. ẹ̀fọn alikasa owó àdó àtẹjọ ń ṣe fúnra yìí ẹjọ kí ni àwọn kámà tó yìí àwọn tó máa ń kámù yìí ṣé wọ́n mọ̀ ṣe bí náà ń ṣe náà yìí. jẹ́ pé àbá nkọkọ mọ àbá lọ kọ bẹ̀rẹ̀ sí káwọn káwọn ìyàwó ìgbòho káwọn náà ká. mo sọ jùlọ kí n sọyún ọba ẹni o ọdún bá la àwọn náà máa ń jẹ ọgbà jẹ wọn jọ ọ̀rọ̀ tú àwọn sáwọsì jẹ wọn wà á jẹ wọn hà á ìsìn ní wọn wà á ní ẹtún gbé bá náà dàní kẹyà fọtò. wọn ò jẹ́ ọkọ̀ ya báàgì rẹ̀ ìṣẹ̀fẹ́ ha pẹ̀lú bánà kò yé. sáà jẹ́ àfihàn lẹ̀ lórí ìsìn káàdùkú dàǹtúrà náà jẹ. ẹlẹ́ẹ̀kẹ́ ṣùrùtù wọlé adé náà ẹlẹ́ẹ̀kẹ́ dàrẹ́ ẹ̀ gbogbo ìṣọ́ọ̀bù tó gbọ́dọ̀ gbowó. náà gbogbo ọ̀pọ̀ máa tọ́ra rẹ̀ sí pé ọ̀dọ̀ mi yẹ wá tẹ̀fà àfáàní ìtawọ́rò táwọ́rò lè ṣéwù ni ọmọ wa ṣéwù àdáfà tó ti sọ́ọ̀bù títí ìtàdọ́wọ̀ àwọ́rò ìjọba àfáàní ti sọ́ọ̀bù àtúntò òun ṣe à ń tẹ̀lé tí ó ní kí o à ń ta pure water o à ń ta bọ̀ọ̀dì o à ń ta tíà o sẹ́gbẹ́ ìrẹ́lẹ́ máa bẹ́ẹ̀ lọ́kọ́lọ́ yóò wá sí i but àbá àtọ́ ó yẹ kó ti yé yìí ẹ̀hẹ́n ó tún á ta wọ́rọ̀ ṣíjẹ́ láti ní àpè ṣíjẹ́ láti ṣe. ọ̀rọ̀ ṣàfá ìlú ìṣèlú ṣé kò ní máa ọ̀dà àṣàfá bí ẹ̀ báyìí sùn pẹ̀ kì í sára rẹ̀ tẹ̀gbọ́n àti ìbòsí bìtàrà mọ́rin àlàkìyàmọ́ táyé mo sọ pé èyí sọ́jú bí wọ́n ti sọ́jú kò ní jẹ́ ìdíje àlàkìyàmọ́ mo ti wo táìmù òun ti fún yín láwọn iṣẹ́ nítorí kọ̀ọ̀kan tẹ́ẹ̀fì mọ́ àbọ̀ ọ̀gbọ́dọ̀ àmọ́ gba iṣẹ́ every time gbogbo èèyàn tó bá wá náà lè máa ń dá lóhùn yóò láwọn tẹ́kọ̀ wá lásán ni ó ṣe fún tí ò ní ìdí àdúrà ìbẹ́ náà tó lọ bá àdàbọ̀ àmúṣọ́mọ́ sọlọ́lá àìlẹ́sẹ̀lẹ̀ tẹ́gbàlá ní kan tó wá tó ń gbà ìjẹ́rìí wa ń wòye yóò bá ti bí nàìjíríà ṣe rí nìyẹn and some other things bóyá ibo ní ṣọ́ọ̀bù yín wà ibo ní kíní kan báyìí wà ẹtù kìí kan báyìí sí tẹmọ ń sọ yàyà tẹmọ ń ṣe báyìí ẹlòmíì kánsẹ́lì lòní kìí pọ́jà rẹ̀ ọ̀jà lẹ́yìn tó ti máa ń pòwe kan wọ́n ní ògùn ìyá ogun òjẹ níbi tí ò bá tẹ́tẹ̀ ẹran. àbẹ́ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ ní tí wọ́n ń sọ ni pé ibi tí àwọn èèyàn bá máa ń gbà kọjá bó bá ń fún ògùn ọlọ́run ju ọ̀tá ń bẹ̀ kò ní jẹ́. ibi tí mo wá gẹ́gẹ́ bí mi ti bẹ́ẹ̀ tó bá tó fún mi báyà ká ti bẹ̀rẹ̀ lọ́dún ọlọ́run mi orí kọ́lọ́ tó bá lọ sí pẹ̀ fún kò ní bẹ́ẹ̀ wò ó ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn ká ti pẹ̀ nínú ọ̀rọ̀ ayé táyé mo lè gbowó ẹ̀kẹ́ ti fẹ́ jù mí kíkà orí bẹ́ẹ̀ súnmọ́ àbá yìí mo lè fẹ́ gbà kankan lọ́wọ́ ṣé ṣé ẹni láti dáhùn sọ àwọn oníṣẹ́ ìdájọ́ mi tẹ̀ ká jẹ́ má kò sábà ń lọ. ìyẹn tó fi sọ̀rọ̀ àwọn lọ́yà. tó bá sí màjá náà kò sá burú o. tó yẹ ṣùgbọ́n ẹ̀rẹ́ ti máa ń sọ sáàpù bàtà àdúrà sí ọ̀dọ̀ yìí ní ìgbòho. ìyẹn àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àwọn kọ́ńtà kọ̀ọ̀kan àtẹlọyà kùtà fún kẹlẹ kí wọn á tó sùn lọ wọn á fẹẹ yẹ lọ sí ìdọdọ adájọ́. kéèkì mo fi ń ṣe gáìdì tẹ ẹdẹ ìlú ẹgbẹ́ máa ń yọ òun bàbá yẹn kó tó ọgbẹ rẹ lọ sùn wọn ẹ wọn á máa gbé lọ sí ilé ẹjọ́ náà. torí pé ọlọ́run fún wa ní sòrí yíyà sí ọ̀rọ̀ alẹ́ ayé wa níwọ̀nba a ní fírídọ̀mù di ọ̀rọ̀ alẹ́ ayé wa níwọ̀nba. ìdá sì ń pè ní ẹni tí ó bá yẹn sì pẹ̀ mọ́jẹ̀mú bí hàn ẹni tí ó bá yẹn sì pẹ̀ nínú quality tí ó yẹ ni pé yóò jẹ́ pé nìkan nípa nìyẹn súnmọ́ ẹni tí ẹ fẹ́ ràn sí ẹ̀ẹ́dẹ́ kan jù afáfẹ́ lọ́mbà nìyí kí ló kọ́ nípa nìyẹn súnmọ́ ẹ má ìjẹun tẹ̀yìn lọ́yà ló súnmọ́ adájọ́ àbẹ́ ẹ̀kọ́ ẹ̀fẹ́ ẹ̀kọ́ wọ́n mọra wọn ni wò mọra wọn rí wọ́n mọ ẹni tí wọ́n jọba ìjábìjọ súnmọ́ra wọn ni pé nítajọ kà ó jọ yé wọn ó yé ṣùgbọ́n àbá ni àgbà nílẹ̀ Yorùbá kó súnmọ́ Ọlọ́run ìwọ̀n á sọ pé bẹ́ẹ̀ kọ́ gbowó láti ní ẹni tó súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ fẹ́ mẹ́ni tó súnmọ́ Ọlọ́run ságbádá ni àbí mọ́tò àbí mọ́ọ̀tì tẹ̀gí mọ́ọ̀tì bá ti tóbi tó àbí sẹ́bí sọ̀kò tó yẹ súnmọ́ kéèkì ká wí àbísẹ́ bí wọn bá ṣe pọ̀ sí kátó wí àti bí yẹn ṣe yẹ hàn sí kátó wí. torí mẹ́nu ara wa náà àti pọ́lìsì náà mínísítà ló tún máa bọ̀ àyè. ó di yé wa kọmíṣánná ló tún máa tẹ̀lé. kẹ́nìkan wa níbi àlámà ìyá ayé tó ti tó ti tọ́ lọ́nà kó wá sọ fún ọ̀rẹ́ tó ó ti sọ́ọ̀bù kù ní ìlà fún mi. jẹ̀mẹ́ ṣùgbọ́n mọ́jẹ̀kú méjì wa ń bẹ fún ẹni tó ti tọ́ fún tayé tó jẹ́ lọ́yà tìbí ìgbòho ń bẹ́ báyìí ká ṣe. ò ti sọ́ọ̀bù tó jẹ́ tọ́lọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan sì pẹ̀ wájú ọlọ́run tó sì ń bẹ̀ májẹ̀mú méjì kan bẹ láàrin tẹ́tà bẹ́ẹ̀ tó. ẹ jẹ́ nǹkan lẹ́yọ̀ kan ẹ wá náà létí tí mo fẹ́ sọ pẹ̀lú wájú kú. májẹ̀mú àkọ́kọ́ májẹ̀mú ẹ̀kan sí mi láàrin tẹ́mi láàrin méjì bẹ́ẹ̀ tó ẹ ti sọ́ọ̀bù tó ẹ pẹ̀tà yìí àti ẹ ti sọ́ọ̀bù ọlọ́run náà ni májẹ̀mú ẹ̀yọ̀ kan ni pé wọn ò gbọdọ̀ bá rẹ̀ kankan sì pẹ̀lú orí àbùsí. lọ́yà tó gbẹ̀yẹ̀ kan sì pẹ̀lú orí àbùsí. ìfìnẹ́sì rí jẹ̀mẹ́ ẹ̀mẹ́sì ń lò sánmi díẹ̀ mo rí mo ráyè ibi tí lọ́yà tó ń wọ́n jù ibi mo jẹ̀bi ẹni tó jẹ̀bi torí pé yúkò lẹ́mọ̀ wá ó náà ní ọ̀sán ọ̀sán ní ìdàdé wọn ìṣòwò ẹ̀gbọ́n mi ti wọ́n ti gbà wọ́n ti wọ́n ti gbàdé ó kà bẹ̀ẹ́ kẹ́gbẹ́ rẹ̀ òun olówó tí ó ti mẹ́fà ìdí náà fún fẹ́ sẹ́wọ̀n nímọ̀ pé a ah, onímọ̀ ìdààmú ti dá ìgbòdò sẹ́wọ̀n èrè tún ní ìdí. láìpẹ́ ìtọ́jú ọba àbá ìjẹ́kọ̀ọ́ mi mẹ́ kúrú ayé tẹ̀sán mẹ́ta àti mi nìkan. Ìtò bẹ́ẹ̀ báyìí ní ẹsẹ̀ yẹn, àbòsí mi. Nítorí ọ̀rọ̀ wà lẹ́sẹ̀ lò, ọlọ́run fẹ́ tó òfin ní sílọ́ọ̀mù o. Ìtò bẹ́ẹ̀ bá tọwọ́ sí. Lẹ́kọ̀ẹ́ ẹ̀ńtọ́niá fẹ́ kí ìyàwó mi ní dìdìrì fún mi. Dìdìrì yàtọ̀ sí pé mo fẹ́ kọ́lọ́run rọ ìyàwó mi fún mi. Àti tó bá tún jọ ìrẹ̀kẹ́ta fún yẹn mọ̀ pọ̀, ó má gbàgbé. Kí lè rí wa? wọn náà ní hadisi ọ̀sá Usama hadisi Usama nínú àjò anábà Muhammad sallallahu alayhi wa sallam ni anábì nífẹ̀ẹ́ gan-an ó sì tún jọ́dọ̀ ìkànnì àwọn ọ̀dọ́ tánàbí máa ń láìkì ló máa bá sọ̀rọ̀ dáadáa dẹ́rẹ́ sọ pé ìdí ó bẹ̀ láàrin ẹ̀ńtẹ̀fẹ́ lọ ẹ̀ńtẹ̀fẹ́ rán yẹn sí oníkun yóò jẹ́ gbẹ́ni yẹn súnmọ́ ẹ̀ńtẹ̀fẹ́ rán sí náà ẹnìkan wá dá ọ̀nà kan wọ́n wò pé ẹni tó dáná yìí á sì ti bẹ́ẹ̀ ní pé ànábì ó gbèsè ẹ̀rí àdé lọ ní ìmọ̀pẹ́ tí wọ́n ti apẹ́ dà ẹni tó wá dáná yìí wọ́n á jẹ́ ìkan lára àwọn ọmọ àtẹ̀yà pàtàkì kan nínú máa fi kalali kan sànàbí sànàbí òfin ní kéde àjọ ẹ̀sìn lórí sànàbí ó bá mẹ́ tó fẹ́ yóò fẹ́ ti dọ́kìn yẹn díẹ̀ nítorí ìdè rẹ̀ pé àti ìṣòro àìsàn kọ́lá ọmọdéléke ni ọmọdéńtóde ẹgbẹ́ ìṣọ́mọyẹ lásán ìṣọ́mọyẹ lásán àti àtibá ìpátá àfọmáwó ìpátá àdúrà rẹ̀ tó ń bá ìpátá àfọ̀pẹ̀ àti ọmọwó bẹ́ẹ̀ ìbọ́gbẹ́ ìdòwúrú jáfa bẹ́ẹ̀ ọmọwó lélẹ̀ ó ti bá wa jẹ nílé ìdílé kan gbogbo amúlẹ̀mí nìkan àìmọ̀jà ju bá mọ́ àlàyé wọn ẹ̀yà tó ìsàmù ẹ̀jẹ̀ àdúgbò rẹ̀ táà lè wà àtẹ̀yìn kiri ìsàmù àwọn àtọ́jú ẹ̀ kó àbẹ́ẹ̀kọ́ ìsàmù náà bá jẹ́ lọ́ba nínú àwọn òṣìṣẹ́ sọ̀tà ànábì wa ànábì wa ànábì wa sọ́mọ̀ àwọn èèyàn ànábì ni. lẹ́wọ́n káànà fàtímà sẹ́nu mọ̀ ní ànábì gẹ́gẹ́ bí jẹ́ fàtímà ló bá dáhùn ìdí ọwẹ́ tẹ́kọ̀ọ́ mà ọkọ̀ èdè gẹ́gẹ́ ànábì gẹ́gẹ́ tẹ́kọ̀ọ́ ìrẹ̀lú fàtímà lè bá yẹ ló bá dáhùn ẹ má wò ó táwọn ọ̀gá ọgbọ́n máa wo ti ẹkún mọ́sọ̀ ọba nígbà wọn ìlú alẹ́ máa pa wọn alẹ́ máa fi àjẹ́ gba àwọn mọ́sọ̀ ọba nọ́ọ̀bà nẹ́bí ara o àgbẹ̀ òbí àjẹ́ wa nẹ́bí lánàá ọmọ màmú kò lè bá bọ́ọ̀lù rẹ̀ mọ́sára ọmọ èwe ẹ̀ kò lè gbọdọ̀ bá bọ́ọ̀lù rẹ̀ àti káàkà mi nítorí tó ń bọ́ọ̀lù rẹ̀ lẹ̀ ọmọ mi kà gbọdọ̀ mọ́sára. tó yẹ ìmáàmù lè ànábì bá àtàbà ànábì wá ní ìṣe tó ń ṣe yìí ó náà ní ìṣe tí àwọn tí ọwọ́ àbàdìgbọ́lá bínú sí lánàá àwọn júù àwọn nọ̀gọ́rọ́ ó ní wọ́n máa ń ṣe tí ẹni tó bá jẹ́ ní abiyùú wọn bá dáná wọ́n ṣì fi òfin ọlọ́run kó ní tí èèbá ti wọn wà lọ́pẹ́ kí ni ẹ lọ wò wí òfin ẹja dájọ́ rẹ̀ ẹ sí ìwé òfin fún un. títí ẹgbẹ́ ọ̀gá bá ṣe ìlà wọ́n ti àtọ̀ fún un. tọ́mà tí àwọn àwọn bá gbòòrò wọ́n ti àtọ̀ fún un. ọmọ ìjẹun náà tó bá gbòòrò wọ́n ti àtọ̀ fún un. ẹ̀yin jẹ́ kójú ọmọ ẹni tí ń sọ̀rọ̀ sí wọn ti sí ọ̀dà wọ́n ní ah, kéèrè o ẹ̀rọ ẹgbẹ́ ẹgbọ́n náà ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ náà yóò ṣe dákẹ́ sí ogun kìíní kan máa ráyè ọmọ aráyè rẹ̀ dúkà kankan ló ti bẹ̀rẹ̀ èyí. Oyè ah, oyè pa. Tí ẹni àti dúdú wọn bá dáná, ìrìn táwọn tí wọ́n rò pé àwọn níbi wọ́n kò dúró. Kẹ̀sí ó jẹ́ ẹjọ́ mọ̀ra ibà wọn bá dáná ọlọ́run yá wọn kò lè ẹ̀sìkéèpù ẹ̀. ìgbà náà máa ti pé ó yẹ gbogbo ẹni tó ó ti wá ló kò yàtọ̀ lé pété ayọ̀ àti ẹ̀sìn bá abájúbá kẹ́kẹ́ ẹ̀rú ìṣẹ̀lá àti olóògbé àpapẹ̀rẹ̀ lọ́ba. jẹ̀mọ́ àtúkò ní báwọn náà lọ́dọ̀ tiwa náà. ẹ̀yin tí tòkòtò yìí balẹ̀ pé kó ní báwọn náà. kí sufi bá dáná ẹ sọ̀rọ̀ rẹ̀ pọ́pílì. njẹ́ tí ẹni tí òṣùfì náà bá dáná sí lẹ́sẹ̀. Ah. sóyè mi fi kankan ìjọ tí pásítọ̀ bá rí òkè ilé ẹ̀kọ́ sọ pé ẹ̀rẹ́ àwọn pásítọ̀ ọmọ òun ẹ̀kẹ́ tó sí. ìjọ tí àbá àtàwọn ará ẹ̀kẹ́ tó sí àyè. àbẹ́ mi kíkẹ́ ìṣe àyè ẹ̀kọ́ bá èrè ìgbé tẹ wá. wọ́n sọ pé àlẹ́ kìí ẹ̀ náà bu ọdún àwọn ọmọ rẹ̀. ètò ìbá ti bu ọdún àwọn àwọn ọmọ rẹ̀ wọ́n bọ̀ lọ sí wọ́n tó ṣí ààrùn wọn níjọba kẹtìlí náà bí wọ́n ṣí ààrẹ àwọn ló ṣí ààrẹ àlọ́wọ́ lọ́wọ́ ààrẹ ló jẹ́ pé ìyẹn ní kéèyàn ní principles ṣùgbọ́n táwọn àpè ní ṣàfara yìí mọ́jẹ̀mú ní ìdówà fún ni pé ẹ ẹ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ tó bá tóbi máa ń tó lọ́dọ̀ àrùn ẹ gbọ́dọ̀ lọ́wọ́ bá láti ta yín fún pẹ̀lú ní àlámà ìfẹ́ kan ní àbàjẹ́ bá ti wà láyé. kò yé ẹ tó ti mo tún wọn máa ń mọ àlùfẹ́sì rẹ̀ sọ̀rọ̀ bá àyè rẹ̀. ìyẹn gbọ́dọ̀ lọ́kọ̀ bá àlọ́lọ́kà ẹ̀rọ wà fún mi yóò kọ́ tuntun ìgbàlẹ́ àmì ẹ̀sìn ìyá méjì iṣẹ́ ni mo fẹ́ fún ọ náà ní ìyọ̀dú o. ti ti dàrí àmì ẹ̀sìn wà fún ẹ̀jú ó ti di ìdàrí wà fún ìwọ̀n ìdàrí padà ká lọ sí bọ́ọ̀lù àyàn ti bẹ́ẹ̀ mẹ́ka ẹlòmí ò ní yòwé o ẹlòmí ò tún tó ń bíbẹ̀ yóò máa sọ báyìí ìwà nẹ́bí wọ́n mú wá bá o wọ́n mú wá bá o bá ń sọ fọ́lọ́hùn bá ń sọ fọ́lọ́hùn kò sọ mọ́ sàárè nù. ẹlòmí ò máa sọ wájú sàárè pé ọkọ mi má sùn lọ́rùn má sùn lọ́rùn dèdè rìn èdè ọ̀bẹ àwọn kó bá kó ṣé wọn lè sọ fún pé yóò ráyè sùn tẹ́lẹ̀ ó lè sùn náà sùn rẹ o alimuhi sóye ẹ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ tí bá ti kú kó wá ṣe kó wá jẹ ṣàfáà kó wá ṣe intercession kankan fún yín níbi àlámọ̀rí kankan lé ayé ápì for now nígbà tá yóò bá ti parí lẹ́yìn bá ti parí ẹ̀rọ lórí ẹ̀sìn. èyíkéyìí kò bá jẹ́ sẹ́wọ̀n kò bá jẹ́ àná sọlọ́lá àlẹ́ sẹ́sẹ̀ kò bá jẹ́ bàbá yín kò bá jẹ́ ìyá yìí fún àwọn ọmọ yìí bínú lọ́pẹ́ ọ̀dọ́ náà lọ. ìyá yìí bínú lọ́nà ẹni tó wà ní kí wọ́n ti bá ẹlọ́dún tàbí ìwé wà lọ́wọ́ tó lọ. eléyìí kò sí ẹ̀rí kankan fún ẹ̀rí tó tún ta kó kan ló tún wà. ló jẹ́ kí nígbà tí àlejò ti ká ńlá àyẹ̀kọ́ mẹ́ta ni wà láyé àwọn sọ́ba ló máa bá àlejò ojú rọ́ ilé kò ṣẹlẹ̀ ànábì ọba wọn fẹ́ràn òjò rọ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ bàtà ànábì kú tán ẹni tó tún jẹ́ sábìlì ànábì rẹ̀ lọ́n bàtà àmàtí àbúdáhì kúnà àṣà. oyè kéwòn ọlọ́ba ànábì sábìlì àbúdáhì àbájú bá ànábì ní class la tùmọ̀ wọ́n ní bá ànábì ti kú alókùnrin láwọn ọ̀dọ́ ọlọ́dún àbúdáhì kúnà àṣà oyè báyìí ìyẹn àwọn tó jẹ́ sọ abala tó ń sọ wọn o. tébù kó wà ẹja lọ. ẹ jẹ́ ẹ̀ ìdọ̀rọ̀ àṣàfà ìdòwò ìdòyà. mo sọ fún ọ̀pọ̀ láàmú àyà ṣùgbọ́n ti ṣàfà iye ọ̀yà ẹ̀rọ sábà yọ̀mọ̀ kìíyàmù. òun state by state kò ìkan wà tí mo wíṣì láti gbé láti pọ̀ jù mo wíṣì iye ọkàn nínú ẹ̀ kò sí ìdí láti tó pọ̀lù wa ló sọ̀rọ̀ pé ànẹ́bí yóò ọkọ̀ sí ìpẹ́ wa kó tó ní kọ́nà bàbá yóò dájọ́ ní wa lónìí. ànẹ́bí yóò ọkọ̀ sí ìpẹ́ wa gbogbo àwọn sàhábà gbogbo àwọn ànẹ́bí dáadọ́ bá bá nẹ́bà mẹ́rin tó ń la àdìsọ́lá yóò ọkọ̀ sí ìpẹ́ wa àdìsọ́ sọ̀rọ̀ lórí ẹ̀yìn kọ̀ọ̀kan anabi náà yóò fi ọkọ sí ìpẹwà tá nígbà tó lọ́ba fún dájọ́ náà kọ́ máa jẹ ọmọ náà òjèlé kálíbẹ̀ lè fún ọmọ náà kó tó wọ ọdún ìwọ ní stéèjì ìdíje ṣùgbọ́n máa jẹ náà á kò tó bá ìdí kalẹ̀ jẹ́ nù ọ̀nà àjẹ náà anabi yóò fi ọkọ lọ sí ẹnu ọ̀nà àjẹ náà pé gbogbo mẹ́ wọlé ọ̀nà ìtọ́jú ọkọ sí ìpẹ̀ àgbẹ̀ ọkọ sí lẹ́kùn náà lẹ́kùn náà kàbí àjẹ wọn ìwé ní sọm alákàtúntò ọlọ́run tó fi jẹ́ gbàrà ṣá. a ti àkàtúntò nìyí. tùgbẹ́ tí wọ́n bá mú mẹ́ ó ní pẹ́ ẹ tó ti kú tó ti kú àwọn tá a fẹ́ máa fẹ́ tó ti kú àgbọ̀dọ̀ lọ́la kó sì bẹ́ẹ̀ wá lọ́dọ̀ ọmọ táwọn ọmọ pẹ́sẹ́ bó ti wà lọ́rùn ẹja ara sí ẹja pè kó alaba abẹ́ tó lọ bá lọ́rùn tó jọ lọ́rùn aṣọ pé èèwọ̀ ni tó bá àwọn sábà jọ lọ bá sàrí ànẹ́bí mọ̀ sọ́nà àrí wọ̀sẹ̀lẹ̀ wọ́n yà ló ń bẹ́ẹ̀ tó wà láyé tàbí tí àbúrò ẹ̀kúnrẹ́ àbẹ́ ṣùgbọ́n tí wọ́n fẹ́ kó wáyé wọn bẹ̀ tó bá fẹ́ gbé mi ìwà tó wá jọ lú ẹ̀ ní pé ẹni tó ti kú àwa tá a wà láyé ní ìfẹ́ rẹ̀ kó fi lè bá dáadáa lọ́dọ̀ ọlọ́run ṣé yorùbá yẹn tó ní ìlú yorùbá. ẹ ẹ ẹ tó ti tú àwọn obìnrin náà tó ti kẹ́ ti wa pé bá a tó àgbọ̀dọ̀ bá wọn. ṣùgbọ́n ìṣúlẹ̀ ó ti tú àwa tá a wà láyé ní ìfẹ́ rẹ̀ kóbìnrin kọ́lọ̀ kọ́lọ̀ ti kọ́lọ̀ ti lè síjú àdúgbò. kí lè rí wa ó yẹ ká lè rí lóye ẹ̀rí wa náà ni ọ̀rọ̀ anábọ̀ amúṣúná sọ̀rọ̀ náà ayé ìṣẹ̀lẹ̀ tó ní tí àwọn èèyàn bá wá síbi jánásà tó bá kú sábẹ́ ìdílé pé kí ni fọ́ọ̀tì rọ́jìlá ni ó wá ní méjèèmú sábẹ́ ìdílé pé fọ́ọ̀tì èèyàn fọ́ọ̀tì láàyè ìdílé kúlẹ̀ bí tí wọ́n ṣe ń sílẹ̀ pẹ̀lú ọmọ kankan tí wọ́n ṣe bá pẹ̀lú ọlọ́run á ah, máa bọ̀ ẹ tó ti kú tí ẹ sì bẹ̀rẹ̀ ànábì sọ pé ẹ lè ti bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà ara májèmú sáà ti wà ara àwọn ọ̀nà sáà ìjọba fún lè gbà tá a lè lè lálùmọ̀ tá a lè tún lè hẹ́ẹ̀kọ̀ oní tó tó bá kú kó jẹ́ pé èèyàn bíi fọ́ọ̀tì ó kéré jù kéèyàn fọ́ọ̀tì wà lára àwọn tí wọ́n ṣe òsì là inú èèyàn fọ́ọ̀tì wà rẹ̀ láàyè ṣòkú rẹ̀ láàyè ṣòkú rẹ̀ láàyè ṣe kó jẹ́ pé gbogbo èèyàn àbá tí ó kìnnà jìnnìjìnnì lẹ́gbọ̀ọ́ yìí. kátó wa sọ pé ìgbóni abáyá kí ni ìdíje ìní ìdíje bọ́ọ̀lù mọ̀ ìtìmẹ́yìn ìdíje ẹni tó ti kú alẹ́ ti bẹ̀ ṣùgbọ́n àti ọ̀bára mẹ́jọ kò pé kátó fọ́ọ̀tì kíyàn fọ́ọ̀tì ni wàá rè kámá rẹ̀ tó ti jẹ́ gbọ̀gbọ̀dọ̀ lọ́wọ́ yìí. ṣùgbọ́n lónìí àwọn àbúfẹ́ kí wò gẹ́gẹ́ tí ó ní ìdùnnú tí ó sì fẹ́ ní gẹ́gẹ́ lọ bọ́lọ̀ táwọn ọmọ ta nílé lórí ẹlẹ́bọ ni mo mo lérí kankan ṣùgbọ́n mi padà dé sọ̀rọ̀ ẹ̀ nígbà tó àwọn tó bá ń dìbò yẹn mo lérí kankan mi padà dé sọ̀rọ̀ ẹ̀ èyí tí mo lérí pé bàbá mi bá wà ìlọ́sìn ìdá ilé yàgò mẹ́rin máa ń jáde nígbà fún un àníyàn mi ni pé wọ́n sọ̀rọ̀ tíráfù láti mọ̀ wá sílẹ̀ yìí wọ́n gba àpẹẹrẹ wani iyi ba ka haka tun da ba ko fin da ba da ra da ne en ye ku ba de ko ne ni o fo ni mo boy ta ta ni ko ti no wo ki ta ba ti ko wa ta eh je ku ra in mo ben ben a wo lo ke ben ben in mo ma graffiti mi ni lọ́dọ̀ ni o de ti mo wa le se wa ke te ki n si age ke ki ra ke ke ki ra ti age ke ra ko ira ko ni ha o de ti mo le ti wa ni pe ki n si mo lo bolon dáadáa àfa àtọ wá pè àfa yẹn jẹ kó nígbà náà lọ́wọ́ tí sàlámù lọ́wọ́ kàn ọ̀hún náà fúdà jùlọ kúkú wà bọ̀ sí ìṣìlá rẹ̀. ó ní màkà bá sẹ̀rọ̀ tọ́tọ́ kan ló ti kó dànù ó ní màkà sẹ́rẹ̀ tọ́tọ́ ló ti kó dànù ó ní màkà ti fẹ́mi bẹ̀ tí ó ti dànù ẹlòmíì òmò tí wọ́n ń kà lórí ìwé kẹ́ńkà ni. kùmà ẹlẹ́bọ̀ fún mi oníwà kí òun ti la kọ́tínẹ́tì ilé haúsá náà tí mo ti dádùn mi la tí mo ti wọn la nílẹ̀ yorùbá kí ètò débẹ̀ ọjọ́ ti lọ kí n padà mi tọ̀ bo ìkíní yẹn jẹ́ àlà ó dùn mí ga ó lọ́ máa forí jù ó dùn mí ìtura ló ń bẹ̀ ó ní pé jama àwa náà ta ẹ̀sẹ̀ ń bọ̀ lónìí ìgbà tí yẹn bá tó lọ ń gbẹ́bọ sórí ìta o fídíò à nínú àdúrà pàǹsá àdúrà gẹ́gẹ́ ìyẹn lè tẹ́ bọ́ peter wá kú ìyẹn lè tẹ́ bọ́ mo ti tọ́ gbọ́ àwọn ṣírkù àwọn àwọn ṣíríkì yẹn nínú àwọn kútúbà mi kọ̀ọ̀kan. àṣíríkù fi níyà ní ẹ̀ láti yẹn àṣíríkù fi àn. ọlọ́run àtọ́lá yín ẹbọ ni ọ ẹ jẹ́ pé sásọ̀rọ̀ ní àbátúbà ìpìlẹ̀ àbáàtì ọlọ́run. ọlọ́run àtọ́lẹ́yìn bàbá náà là ń jẹ ètò oṣù ti jẹ bọ́ jẹ̀mẹ́ mo fẹ́ kí n fi kí n dá tó bì káàkiri mo ti kí mo sọ́jọ́ òṣèlú tó ti tó láàbọ̀ olùkọ́ mi. dáàbò ọjọ́ fẹ́ má kára tuntun bẹ̀ kí. kò sí èso dáadáa ní kò sí èso mi ò mi ò mo ò ìsọ̀tọ̀ fún ẹgbẹ́ sí ìsọ̀tọ̀. ẹ ọ̀kọ́ ní ìsọ̀tọ̀ ta ni ó máa kírun sí ìyàn la. pẹ̀lẹ́ sí. ẹ̀kú mi ìtàkẹ́ pẹ̀lú sàárẹ̀ káàkiri kò sí kò gbọdọ̀ jẹ́ ẹlẹ́bọ̀ kan kò gbọdọ̀ jẹ́ wúlò yìí wọ́n wà ní ẹja pé ìjọ pọ̀ sínú ah, ẹ̀jọ́ tó táwọn tí àwọn ní ìlànà tí òṣèlú ẹ̀rọ tó lọ yóò yímú àyímú pọ̀ ẹni tó máa ń yí tí o burú ní ìjẹ́lẹ́bọ̀ jẹ́ pé àwọn tí ò ní jẹ́lẹ́bọ̀ wọ́n lè má wọ ọ́ bíi mẹ́wàá márùn ló jẹ́ pé ẹja máa rẹ̀ sọ́rí ìjà àwọn ọmọ kéékèèké ìjà ẹ̀jẹ̀ ń bọ̀ ìjà ọmọ ẹjọ́ ìgbàdá tó kí ìjà ní ẹja àwọn ẹ̀jẹ̀ pọ̀ ní kò tí ì rí ibi táwọn àlè lọ ó ti yé bá gbogbo ìrìnkùnrin táwọn àti ìrìn kò tí ì rìn ẹ̀mọ ẹ̀yìn sọ́rí ìgbọ̀n kọ́mọ ẹjọ́ ẹ̀yìn ẹjọ́ ti bá sì kì ẹ̀yin ni ẹgbẹ́ òsì mi ẹ̀yà yí o ẹ̀yin alùsùn náà lẹ́nu kú alùsùn náà mo sọ alùsùn náà gidi tún ní o kì í tẹ́lẹ́gbẹ́ o. nsọkọsọ lókè ìtẹlẹgbẹ ee fún mi sí ẹ ti pọ̀ ẹ títí obìnrin náà wà lè kírun ànábìyàn ọkọ báńdì ìgbógbà tó yà lọ́pàá obìnrin náà wà lè kẹyìn káwọn obìnrin bọtí ìwádìí àwọn obìnrin yàwù àwọn tẹtẹ ń gbẹtẹ èyí tí àwọn ẹyẹ wo. wàlọ́ọ̀hì ìbànújẹ́ ni pé jàǹdà tó lù ú. ẹ mọ̀ pé kẹ́ ẹ má lọ bí yẹn torí bàtà bá lọ ẹlẹ́bọ ló lìsì yìí èyí wá tó lẹ́nu. mo rántí sábà tó kọ́ táwọn ní wàá sílá mo wá dé tí kò tó gbúra mo lọ sí kẹ́ fírì lẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tuesday kò tó gbúra danger six ọmọ ẹnìkan wá fún àwọn ìyàwó abẹ àwọn ẹni tí wọ́n á ṣòro sí ọmọ yẹn lára àlejò ẹ̀rẹ́ òṣèlú kọ́lá tó ti sàmù mo dì náà ẹ̀rẹ́ mo lé lòdì. number one. mọ́kọ́lì àti méjì kì ha ju àyẹ̀ dáadáa àwọn àtìkárù dáadáa. lá oore tẹ́ni ní ìdílé àná tí ó láti mi gbọ́dọ̀ wá wò pé ìbẹ̀ àwọn ìbẹ̀ tó sí. kí n máa wò pé bí ìdíkọ̀ òkè ìkàdéjẹ́ náà aláàbọ̀ sáà bọ̀ tó o bá máa kí ẹ wò àwọn ìyá tí wọ́n máa kí dáadáa. àdéhùn máa ń tí kìrọ̀ rẹ̀ bá kìrọ̀ rẹ̀ bá tún dáa ẹ̀sùn tó lè fa abalẹ̀ dáadáa ìgbà ní ìsìn ìdáhùn ní. ọlọ́run gbogbo àtàbà wa bá wọ ọlọ́run kékeré lórí ọ̀nà àmà ìsìlám kò jẹ́ kó tí wàá lẹ́rú tó tẹ̀wọ́ gbà wọ́n ti wá lẹ́rú tó kọ̀ gbà wá gbogbo àwọn mọ̀lẹ́bí wa pẹ̀lú السيره وتبالوري سنه نبا محمد صلى الله عليه وسلم كواشي علماء الجنه آه، علماء قرين جاني بوكاوا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت Thank you. mélòó ni gbogbo ìbéèrè wa ẹjẹ akọ ọmọ yẹn méjì bẹ́ẹ̀ni tiri no àwọn yẹn àwọn náà wọn bí àwọn náà wọn bí àwọn náà sí ẹ̀mẹ́jọ ṣáàlà. àfa ìlú ọkọ Nínú mi ni 对，就是这个。啊，加油！好，同学们，你们加油！加油！加油！完成！我刚刚那个视频，我这个 PPT 啊，大家有没有？这安全知识，你们？哎呀，这又来了，这又来了，哎，你们这些三三三三三，你们，你们，你们。 Now, question yìí mo ti dáhùn ẹ̀ nínú wá tí mo ṣe láti. Mo ti dáhùn ẹ̀. Ànábì òní ó jẹ ṣàfà àti ó fi ṣílẹ̀kùn àjẹ́nà fún wa lọ́dọ̀ rẹ̀. Àdàwọ̀ lọ́wọ́ àlè. Yáni, àádìí ó ṣàjú ẹ̀ wọlé kò ṣàjú ẹ̀ wọlé ẹ má ti sọ nǹkan mílẹ̀ yìí tí mo sọ yẹn ẹgẹ́ pọ́ìntì mi ẹni kó bọ́ sẹ́gbẹ̀ẹ́ lẹ̀ ẹ̀rí mo ti mẹ́rin wá lórí ìyẹn dáadáa. Thank you.